ìròjúnú rẹ̀ ẹjọ́ wà ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó bíi àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan látòrí àwọn àwọn ìgbìmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà àti ìṣẹ̀lẹ̀ àdébálẹ́bọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí ó ṣe ọ̀rọ̀ bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulah wa barakatuh kí ni táwọn pè ní alukọlọ lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé fúnra wa nípa at-talaq kíkọ obìnrin sílẹ̀ àti ọlọ́kan ọ̀jọ̀kan ìdájọ́ eléyìí tó rọ̀ mọ́ a ṣàlàyé fúnra wa lónìí nípa alukọlọ alukọlọ nínú ṣẹ̀ríyà òun náà ní firaqu zawji zawjatahu bi'iwadin yudfa'u lahu òun náà ní kí ìpínyà ó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó látàrí owó eléyìí tóbìnrin san fún ọkọ rẹ̀ eléyìí túmọ̀ sí wípé obìnrin lè lọ kó kúrò lábẹ́ ọkọ rẹ̀ látàrí pọkọ̀ọ̀kọ̀ lẹ̀ eléyìí tá a mọ̀ sí tọ́lák eléyìí tá a ti ṣàlàyé rẹ̀ síwájú ṣùgbọ́n ẹ̀wẹ̀ ó lè jẹ́ kóbìnrin ló wù láti lọ kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ látàrí pé kò sífẹ̀ẹ́ mọ́ ìkórira àìfẹ́ rímí ara ẹni látàn ó gbáyé rẹ̀ láàrin ọkọ àtìyàwó pákáleke fìtínà ojoojúmọ́ kò náà ní ti ń láàrin ọkọ àtìyàwó wọ́n ti bẹ̀rẹ̀ sí ara wọn ìkíní kejì wọn kò fẹ́ kófìrí ẹnì kejì má ìjẹ́tìrú rẹ bá ó ti ṣe ọ̀nà àbáyọ eléyìí tó ṣe wípé yóò mú kóníkálukú wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ ilé tí ò ní bí ká ṣe ra ni léṣe yóò ní bí ká máa wà lábẹ́ gbogbo bó ti lè wù kó rí kò bá fàpá lára ọlọ́run gbà pé kóbìnrin kọjá yìí tó bá jẹ́ pò ní ọ̀fẹ́ ṣe ìyàwó fọ́kọ rẹ̀ má òun lọ́ba ti sú ó lè bọ́kọ rẹ̀ dànù eléyìí là ń pè ní alkhulu tẹ́bá ti mọ̀ yín pé tó bá kọ́kọ́ náà ni ọ̀fẹ́ yàwó rí má tó ti su tí ọ̀fẹ́ má ọlọ́run bá sọ̀nà fún náà pé kọ́kọ́ lẹ̀ kó túlẹ̀ ìyẹn at-talaq ṣùgbọ́n gbà tó jẹ́ pé ìyàwó nìsín òun ni òwú láti wà pẹ̀lú ọkọ má yóò ṣe alkhulu eléyìí tá a mọ̀ sí bíbọ́ dànù ọ̀nà wo ni ó gbà ṣe àmọ̀ pé lánàá lánàá ní ìgbà tí ọkọ fẹ́ níṣẹ́ lọ́kọ fẹ́ ìgbà tó san sọ̀dáàkì fún ní nǹkan tí ọkọ san fún yóò dá padà fọ́kọ rẹ àbí kó tiẹ̀ jẹ́ pé ntọ́kọ tọrọ pé kó san padà fóun kó fi rárá padà ó kéré sí ntọ́kọ ju nǹkan yẹn lọ iná ló ń fẹ́ gbà lọ́wọ́ obìnrin nínú àyà kọkàndínlọ́gbọ̀n lẹ́yìn tọgọ́rùn-ún méjì nínú suratul baqara ọlọ́ni at-talaqu ta fa imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به ọlọ́run ní kíkọ̀ obìnrin sílẹ̀ o eme ni o o lè kọ obìnrin sílẹ̀ nígbà àkọ́kọ́ kó tún dá o tún lè kọ nígbà èkejì kó tún dá padà lẹ́yìn tẹ̀ kejì yìí nínú kó di obìnrin yìí mú pẹ̀lú dáadáa àbí kó sílẹ̀ pẹ̀lú dáadáa bá wá obìnrin sílẹ̀ kọ́tọ́ kankan nínú nǹkan tí wọ́n ti fún tẹ́lẹ̀ gbà kankan lọ́wọ́ obìnrin padà nínú tó ti fún tẹ́lẹ̀ ìyẹn ni pé tó bá yẹ pé ìwọ ló finú fẹ́ dọ̀kọ ìyàwó rẹ ìyàwó ìgbà tí máa ń lọ ọ gbọ́dọ̀ gba nǹkan kan nínú tó ti fún sọdáàkì tó fún àjẹmánu tiẹ̀ ní ọ gbọ́dọ̀ gba nǹkan kan nù ẹ̀. àyàfi illa an yakhafa alla yuqima hudud Allah àfi tó bá yẹ pé ọkọ àtìyàwó yìí báyìí èdè òyédè àìgbọ́ra ẹni yé ó ń ṣẹlẹ̀ láàrin wọn débi póbìnrin kò wú láti jẹ́ ìyàwó fọkùnrin yìí máa eru sì ń bà ipe tó ń bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun wọn máa takò fi tara rẹ̀ sẹ́lọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ in khiftum alla yuqima hudud Allah tẹ́rù bá ń bà yín ipe èkínníkejì wọn yóò di ipe ìwọ ọlọ́run ẹnu àlọ́ ọlọ́run eléyìí tí wọ́n gbọ́dọ̀ máa pamọ́ wọ́n máa dẹni tó ṣe pé kò ẹnu àlàyé má látàrí pé kò wú ọ̀kan nínú wọn láti bẹ lọ́dọ̀ èkejì má nínú wọn láti èkejì má fẹ́ lọ fala junaha fima iftadat bih kò sẹ́ṣẹ̀ lórí ọkọ kò sẹ́ṣẹ̀ lórí ìyàwó nípa ntóbìnrin bá san láti fi lè rárá rẹ̀ padà ọ̀rọ̀ náà tó fima kò lórí ọkọ àtìyàwó lórí ntóbìnrin bá san. láti fi rárá rẹ̀ padà máa yẹn nínú òfin ṣẹ̀ríya min alfadhil umum wọn bẹ nu gbólóhùn eléyìí tọ́fẹ̀ tó gbòòrò ìtumọ̀ rẹ̀ ni pé kò sẹ́sẹ̀ lórí èkíní kejì wọn nípa gbogbo ohun tí obìnrin bá fi rárá rẹ̀ padà ìdí ni táwọn olùmọ̀ nípa ṣẹ̀ríya tí wọ́n fi sọ pé ó lè jẹ́ sọ̀dáàkì yẹn gbogbo rẹ̀ ni ó dá padà láti rárá rẹ̀ padà ó sì lè jẹ́ pé ní tí ó dá padà yóò kéré sí i nígbà tó ṣe kọ́kọ́ gbà pé kó san tí ò tó ní tó ń fún un ó sì lè jùlọ pẹ̀lú nígbà tọkọ bá ń tọrọ pé ní tó jùlọ ló ń fẹ́ gbà nítorí pé òmìnira ara rẹ̀ ló fẹ́ rà padà a sì ti mọ̀ yín pé òmìnira ń kọ́ ọ̀wọ́n eléyìí ni wọ́n ń pè ní alkhulur bóbìnrin ó ti ṣe bọ́ ọkọ rẹ̀ tí ó bọ̀ dànù pé òun ọ̀fẹ́ má òun ọ̀jẹ́ ìyàwó yàtọ̀ sí àṣà eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ká àṣà pé òun ọ̀fẹ́ sí ìyàwó fọ́kọ mọ́ òun lọ jáwé fọ́kọ eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lọ sí kóòtù àwọn baálẹ̀ baálẹ̀ wọ́n wá lọ jáwé tó bá ti jáwé yóò wá sọ pé òun ti fún níwèé òun ò ṣe mánu rárá òun tanra rẹ̀ jẹ ni nítorí pé gbogbo kókó tí Islam bá ta kò sí kóòtù kan tó yàtọ̀ sí ti ṣẹ̀ríà tó lè tù ìsìláàmù ló so yín pọ̀ báwo ló ṣe jẹ́ tó fi wá jẹ́ pé baálẹ̀ ló rò pé ó tù yín ká tó bá tu ká ó túrọ́ lásán ká ni o òfin ọlọ́run ọba ni pé yìgì tí ṣẹ̀ríà bá so ṣẹ̀ríà náà ló lè tù ha ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ló ṣe bẹ́ẹ̀ ìní lọ gbé pẹ̀lú ọkùnrin míì láì mọ̀ pé ìyàwó ọkọ àkọ́kọ́ ló ń jẹ́ yọ́ọ̀mọ̀ wa lọ gbé ọ̀dọ̀ ọkùnrin míì nígbè zina wal-'iyadhu billah ọlọ́run kọ́ là wá kọ́ sọ́ wa ó yẹ ká bẹ̀rù ọlọ́run tó lẹ́yìn ọba àmà kọ́ máa béèrè o nítorí pé òfin ọlọ́run ọ sọ yìí pé innama dawa'ul 'ayyi su'al oògùn àìmọ̀ ó náà ní kéèyàn béèrè ọ̀wọ́ àmà ẹ béèrè yìí máa ṣokùnfà kéèyàn parun ìparun wo ló tó kọ́ ọmọ gbègbè zina ní ọjọ́ ayé rẹ gbogbo ọjọ́ ayé rẹ kó wá jẹ́ pé wà tọkùnrin tẹ́jọ́ wà ìwà zina lẹ́jọ́ wà so báwo ló ti ṣe wá fẹ́ rù la báwo ló ti fẹ́ ṣe ọ̀sẹ̀ wo lọ fẹ́ fi fọnu tẹnu òní rùn tóbìnrin ọba fẹ́ ṣèyàwó fọkọ rẹ̀ mọ́ àyè wà fún àyè tó wà fún náà là ń ṣàlàyé lónìí pé alukólọ ó lè bọ́ dànù bó ti ṣe bọ́ dànù náà ni pé kí ni tọkọ ifọ̀ ní ìgbà tí ọ̀fẹ́ ọ̀ dá padà fún ó sì lè jẹ́ pọ́kọ́ sọ pé ní tó kéré sí ló ń fẹ́ gbà fún ní nǹkan rẹ̀ tó bá sì sọ pé ní tó jù lọ náà ni ẹ̀tọ́ rẹ̀ ní sán fún un ṣebí wọn lọ́fẹ́ ra ọfẹ́ rò mí ní rárá rẹ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ẹgbà wọ̀rọ̀ wa o ó ní ìyàwó thabit ibn qais ibn shammas ọwọ́ abánabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní rẹ̀ anabi thabit ibn qais ó ní ọkọ mi thabit ọmọ qais ma a'tibu alayhi fi khuluqin wala din èmi ò ní ẹnu àtẹ́kàtúmọ̀ lè bùlù o nípa ìwà àbí nípa ẹ̀sìn kò sí ẹnu àtẹ́kàn tí mo lè bùlù nípa ìwà tàbí nípa ẹ̀sìn ó níwà ó sì lẹ́sìn walakinni akrahu al-kufra fil islam ṣùgbọ́n mi mò ń kórìíra àti ṣe kèfèrí o nínú islam mò ń kórìíra àti jẹ́ni tí wọ́n máa ṣe ṣe kèfèrí nínú islam ìyẹn ni pé ìfẹ́ jẹ́ni tí wọ́n máa tako òfin ọlọ́run tó ń ti pé mùsùlùmí ni mí yẹn ni pé gbígbé pẹ̀lú rẹ ti sú mi ní ìsìfẹ́ tara rẹ̀ sẹ́lọ̀ anabi sallallahu alayhi wa wa sọ pé ataruddina alayhi hadiqata tó ṣetán láti dá oko ọkọ rẹ padà fún torí pé ilẹ̀ tí wọ́n fi ń dáko kan ni ló fún ìyàwó rẹ̀ yìí nígbà tí ó fẹ́ obìnrin yìí wá dáhùn ó ní ni mo ṣetán láti dá padà fún anabi sallallahu alayhi wa sallam ó wá sọ fún sábẹt ó ní aqbil al-hadiqata gba oko rẹ padà wa talliqha tatliqa kó o sì kọ́lẹ̀ ní kíkọ́lẹ̀ yọ̀kan al-imam al-bukhari òun ló gba ẹgbàá wáyé jáde àdìsí ń kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ wípé ó ṣeé ṣe kóbìnrin kọjá wípé kò rí àléébù kan tó lè kà mọ́kọ rẹ̀ lọ́rùn àmọ́ kọjá pé látọkàn wa kò tẹ lọ́rùn mọ́ láti máa bẹ pẹ̀lú ọkọ yìí ìsìláàmù gbà kí ká má fi tipátipá mu sẹ́kù lọ́dọ̀ ọkọ tí ò fẹ́ràn yìí ẹ jẹ́ ó máa lọ ẹ túlẹ̀ ẹjọ́ nísìmì ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni pé ọkọ ò lóun kọ́ ọ lẹ̀ ò ṣe má ìwọ lọ lọ́ọ̀fẹ́ sí má àjá pé n tó ti gbà lọ́dọ̀ rẹ̀ ó dá padà fún tó bá ti dá padà fún ọ̀nà àti lọ́ọ́ ti sí fún ọ tí wọn náà bá ti dá tí ọkọ rẹ fún ọ padà àná àti lọ́ọ̀tì sí fún ọnù eléyìí tó túmọ̀ sí pé kò sí wàhálà ń bẹ dá ń tọkọ rẹ fún ọ padà tí wọn náà bá ti dá padà ọ̀nà àti lọ́ọ̀tì sí fún ọ. àdéhìí sì tún fi hàn wá wípé ńgbà tóbìnrin bá ti fi hàn pé òun ọ̀fẹ́ ṣe mọ́ tó sì ti ṣetán láti dá ńtọkọ fún padà kò yẹ kọ́kọ́ náà wá pé lálá gbọ̀ngàdàn àfi bóbìnrin bá ṣẹ́kù lọ́dọ̀ àtòkú àtàyè rẹ̀ yọ sẹ́kù lọ́dọ̀ òní rárá o kò sí túláàsì nínú wípé a máa jọkọ àtìyàwó ara ẹni nígbà tẹ́ni tó fẹ́ máa jọkọ fún tó ní kò wọ́n láti jẹ́ ìyàwó fún ọ ọ wàá fi tipátipá mọ̀ bí ìwọ fún nígbà fún kò wọ́n láti jẹ́ rẹ mọ́ kí ló dé tí wọ́n wípé àfi túláàsì kọ́ sọkọ fún tí kóló bá ti ṣẹlẹ̀ àbí kí ló lè bí kóló kí ló lè dé tóbìnrin ó fi tọrọ kóló. islamu gba ipò obìnrin lè tọrọ nfe òun fẹ́ bọ́ ọkọ dànù ti di ipò obìnrin ipò òun kórìíra ọkọ òun bóyá nítorí pé ìwọ ọkọ yìí ọwọ́ tí fi bò ń gbé kò tẹ́ òun abi àbí ìwà ò dá àbí ó ń wo pé nǹkan kan bẹ nínú ẹ̀dá rẹ̀ tí wo àbí ń bẹ̀rù ikú wọn látàrí òun ò ní lè pé ìwọ rẹ̀ fún ma tí obìnrin bá ti ní ọ̀kan nínú àwọn sábàbí yìí kò sí kankan tó burú ó lè tọrọ pé òun fẹ́ sí ìyàwó fọkọ ma a sì ń fẹ́ wípé ọkọ tí ìyàwó bá sọrú rẹ̀ fún kó nà dá lóhùn kó fún ní ẹni ń tọrọ yẹn nítorí pé kò gbọ́dọ̀ sí tipátipá. Si nínú àmàjọkọ àtìyàwó ara ẹni. bákan náà nígbà míì ó ṣeé ṣe kọjá pé obìnrin kórìíra ọkọ rẹ̀ nítorí pé ẹ̀sìn rẹ̀ ó ń ṣe ségesège ọkọ ò mójútó ẹ̀sìn bó ti ṣe yẹ gẹ́gẹ́ bí àwọn ọkọ tí èso sọ̀dáàt àbí kó tiẹ̀ jẹ́ pé ọkọ yìí báyìí kò pàdé má onírèégbé ń ranù ní bí ṣe ń gbé dúdú ní gbé funfun bí ṣe ń gbé kúkúrú ní gbé gíga oníṣekúṣe ni tó bá jẹ́ bẹ́ẹ̀ tí obìnrin yìí sì gbìyànjú títí láti méjì ìsinà máa sinà ṣùgbọ́n tó fà kíkọ́rí ó sì gbìyànjú pẹ̀lú onírègbè oníranù alágbèrèkùnrin ó gbìyànjú pẹ̀lú rẹ̀ kó pa ìwà burúkú yìí tì kàkà kí ọkọ gbọ́kọ́gbà pípeléke ló tún peléke sí i ó yẹ kí irú obìnrin bẹ́ẹ̀ kó gbìyànjú láti kúrò lọ́dọ̀ ọrú ọkùnrin burúkú báyìí ó yẹ kó gbìyànjú láti kúrò lọ́dọ̀ ọrú ọkùnrin burúkú báyìí. bákan náà tó bá jẹ́ pé obìnrin yìí báyìí ó bá rí pọ́kọ òhun ó ń ṣe àwọn nǹkan kan tó lọ ń ṣe léèwọ̀ ṣùgbọ́n kò mú ìyàwó rẹ̀ náà máa ṣe ń tọ́jú ìwọ̀ yẹn kò yẹ kó gbìyànjú láti sọ pé kọ́kọ́ kò ń lẹ̀ o òun ṣe ń tọ́jú ìwọ̀ àmọ́ kò mú ìyàwó rẹ̀ ń tú láti pé kọ́ máa ṣe kì í sọ̀ràn yàn lórí rẹ̀ pé kọ́ tọrọ pé òun fẹ́ bọ́ ọ ṣùgbọ́n ṣe lọ́yẹ kó gbìyànjú láti rí i pé òun mọ́ kó òun má ṣe ń tọ́jú ìwọ̀ yẹn má torí ẹ̀kọ́ tọ́ o obìnrin wa finú fẹ́ dọ̀ tọrọ lọ́dọ̀ ọkọ pé kọkọ ńlẹ láì sídìí pàtàkì kan o tọ ọba lọ ṣe bẹ́ẹ̀ pínrín ò ní gbóòórùn àlùjáná ọlọ́run dákun kọ́ là wá. èèwọ̀ ló jẹ́ lórí ọkọ èèwọ̀ ló jẹ́ lórí ọkọ wípé ó fúnlẹ̀ mọ́yàwó rẹ̀ kọ́ máa ṣàìdá sí kọ́ máa bà lọ́kàn jẹ́ kọ́ má jẹ́ kí ìsẹ̀mí rẹ̀ kó rọrùn lọ́dẹ rẹ̀ nítorí wípé ọfẹ́ tì débi wípé ìyàwó fi sọ pé òun ṣe má òun fẹ́ bọ́kọ dànù lọ́nà tó ṣe pé yóò fi rún lọ́rùn láti gba sọ̀dáàkì tó ń fún padà kọ̀tọ́kọ́ kó síbẹ̀ o torí pé àṣewọ náà rọrùn ìdílé yẹn ìyàwó tó fẹ́ má mú ṣiṣẹ́ ìyàwó tó fẹ́ má mú má mú sọ wípé òun ọ̀fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ má àyàfi tó bá jẹ́ wípé ìyàwó yẹn ó hùwà àlùfàṣà eléyìí tó hàn gbangba gbangba kò burúkú fúnlẹ̀ má kò burúkú lé má lọ́nà tó ṣe pé òun náà rí i pé òun ò lè rí mú mímọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ni yá ayyuhal لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا ọlọ́run ni apẹ̀ yín olùgbàgbọ́ òdodo kò tọ́ تقبات تقبات تقبات kẹ́ ẹ máa irú ìta máa ń sọ pé wọ́n sọ obìnrin ló pọ̀ túláàsì jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́kọ obìnrin kú wọ́n wá lábúrò rẹ̀ oṣù lópó kí ló dé ńgbà tí ìyàwó àbúrò kú tẹ́gbọ̀n oṣù lópó wọ́n ní anínú àṣà wọn àwọn yẹn sú ìyàwó ẹ̀gbọ́n lópó torí pé ó dàbí ìgbà tí yẹn fẹ́ sú ìyàwó bàbá rẹ̀ lópó ni ìyàwó àbúrò gan àbúrò sú lópó kí ni ń jópó gan nínú kóbìnrin ọgbà ipò ń fẹ́ fẹ́ lómi nínú agboolé yín bàbá àjẹgbọn ọkọ kọba àjàbúrò ọkọ níbo ni Islam ti sọ pé àbúrò ọkọ nìkan ló lè fẹ́ kò lè fẹ́ gbọ́n rẹ̀ tọba finú fẹ́ dọ wù pọ nfẹ fẹ́ nìkan nínú wọn wọn tún wá lọ tọrọ rẹ̀ ní lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ní ọwọ àtún fi fún wọn gẹ́gẹ́ bí ó ti ṣe fi fún ẹni tó kú tẹ́lẹ̀ tó kò sí túláàsì kan nínú páǹfẹ́ obìnrin ẹ wá sọ yìí pé ẹ àfi kẹ́ su lópó túláàsì kí ló dé ńgbà tó ṣe pé ọmọ yín tó kú ọ tálákà tẹ́ ẹ̀ súyàwó rẹ̀ lópó ńgbà tó ọmọ tó kú bá wá jólówó tó fi dúkìá lẹ̀ jaburata gbaná wọn wá ronú pé àwọn oṣù ìyàwó rẹ̀ ló pó torí kí wọ́n lè bá jo náà mógún gbogbo eléyìí àṣà àwọn jàhìlíyà ni àṣà ayé ojú dúdú tí islam ti fagilé ni kò sì tọ́ka ipa jẹ́ mùsùlùmí àwọn wa ni máa hùwà mùsùlùmí wa àwọn káfìrí la máa wá hù ẹ má sọ obìnrin kan ló pó túláàsì ìyàwó tọkọ rẹ̀ kú tó bá wù láti lọ́kọ lágbo léyìn tó fẹ́ míì lágbo léyìn olókùsí lọ́wọ́ tí ó wù láti lọ́kọ ńbẹ̀ kọ́ kángára ara rẹ̀ kọ́ máa lọ ni ẹ pín ogún ọkọ tó kú ẹ fún nípín tiẹ̀ kọ́ máa lọ rẹ̀ tó ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ fi túláàsì tìpá tí kú kù kẹ́ fi máa jogún àwọn obìnrin o ẹ sì gbọ́dọ̀ dé àwọn obìnrin lọ́nà fúnlẹ̀ mọ́ wọn lọ́nà tí ìgbésí ayé wọn tó fi lè mọ́ wọn lọ́dẹ yín litadhabu bi ba'di ma ataytumuhun kẹ́lẹ́ bá tara rẹ̀ dẹni tó ṣe pé yọ láǹfààní láti gba apá kan nínú tẹ́ fún wọn ní sọ̀dá àkítẹ́lẹ̀ náà ìyẹn ni pé ẹ má sún àwọn obìnrin yín kàgiri lọ́nà tí òfin ní rọ̀ wọ́n lọ́rùn láti máa jẹ́ ìyàwó fún yín máa táwọn náà fi sọ pé ní táwọn ń fẹ́ ní ìsìn kò ju kúlọ̀ lọ báwọn fẹ́ bọ̀ yín dànù àyàfi tó bá ti pa àwọn obìnrin yìí wọ́n hùwà àlùfàṣà eléyìí tó hàn kọjá pé àwọn náà wọ́n hùwà rádaràda kátàkátà tí ò da eléyìí tó hàn ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ẹ máa bá wọn gbé lọ́nà tó dáa o ìyàwó rẹ máa bá gbé lọ́nà tó dáa o má fúnlẹ̀ máa má bà lọ́kàn jẹ́ fa in karihtumuhun ọlọ́run ló ṣe ṣe wọ́n pé ìyàwó tẹ́ ẹni à ń kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì ọkọ lè máa kórìíra ìyàwó rẹ̀ tí wọ́n máa rí pé òun tiẹ̀ fẹ́ rí tí wọ́n jẹ́ pé wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa pé kí ni sọ tí wọ́n jẹ́ pé ó rojú rẹ̀ wọ́n máa pé kí ló tiẹ̀ sún kẹ́lẹ́ yìí bó ló ń ṣe lọ́fẹ̀ẹ́ ọlọ́run ní tẹ́ ẹ bá wa forí tọ́pọ̀ sí i ṣebí obìnrin tó ń kórìíra náà ni ó bí ọmọ dáadáa obìnrin tó ń kórìíra náà ni ó bí ọmọ tí ó ga obìnrin tó ń kórìíra náà ni ó bí ọmọ tí ó ṣe sábàbí tí wọn náà fi rí rere gbà lọ́dọ̀ ọlọ. àyà yìí ó wá nínú sórọ́tù nìṣà àyà kọkàndínlógún. tó ǹjẹ́ tí kúlù tó bá ti wá ṣẹlẹ̀ tóbìnrin tó bá ti wá kọ tó bá bọ́ kọ dànù sáà sọ pé kíkọ́ ọ̀lẹ̀ lélẹ́yìn àbí èsì kíkọ ọlẹ ẹ wọn ní tí kóló bá ti ṣẹlẹ̀ ń tiẹ ó máa ń jẹ fásitì títúká ni kìí ṣe kíkọ ọlẹ kódà kó ṣe pé kóló náà la pè fásitì la pè ìràpadà gbogbo ẹ ní máa ń já sí pé wọn túká ni ìyẹn ni pé àní kà á kún kíkọ ọlẹ kò ní já nọ́mbà kan nù kíkọ ọlẹ mẹ́ta tọlọ ń fọkùn ni tó bá yẹ pé ìgbà tí kólúrọ̀ ṣẹlẹ̀ tọ́láàkù ni wọ́n pè ìgbà tí ìyàwó náà fẹ́ bọ́kọ dànù ọkọ wa lòun ṣe tọ́láàkù rẹ̀ àbátí ẹ̀ ló gbólóhùn kan tó jẹ́ ẹ̀nà tó lè túmọ̀ sí tọ́láàkù tó lè túmọ̀ sí kíkọ́ ọlẹ̀ pẹ̀lú wípé àdàníyàn pé kíkọ́ ọlẹ̀ ni ìgbà náà ni ó tó jẹ́ tọ́láàkù tó bá jẹ́ pé ẹni tí ìyàwó rẹ̀ tọrọ pé òun fẹ́ bọ́ dànù ìgbà tí ìyàwó ti wá kó nǹkan tó fún wa òun náà wá máa lọ ọwọ́ àgbàlérò pé máa lọ òun kọ́ lẹ̀ ni ó ti parí nu tí kúlò bá ti wá ṣẹlẹ̀ jẹ́mọ́ ọkọ ò lè dá padà mọ́ o ọkọ ò ní lè dá ìyàwó padà nígbà tí ìyàwó bá wà nínú idda ṣùgbọ́n tó bá jẹ́ pé ọba wu obìnrin torobìnrin náà ló lù wọ́n fẹ́ mọ́ tó bá wu obìnrin pé káwọn tún padà máa jọ́kọ̀ àtìyàwó ara wọn a pé ọkọ ò tuntun fẹ́ ni yóò tún fẹ́ pẹ̀lú igi tuntun sọ̀dáàkì tuntun lẹ́yìn ìgbà tí obìnrin bá parí ìdà rẹ̀ lẹ́yìn tó bá parí ìdà rẹ̀ lópin ìgbà tó bá ṣe é pé kò ì tí ì kọ obìnrin yìí lẹ́yìn kíkọ́ lẹ̀ mẹ́ta tẹ́lẹ̀ náà ṣáájú kólọ̀ ẹ̀hìn tó bá yẹ pé ó ti kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ méjì tẹ́lẹ̀ kólọ̀ yìí tún wá wáyé lórúkọ tọ́lák àníyàn tọ́lák náà sì ni lórúkọ tọ́lák àbí ní orúkọ tí kìí ṣe tọ́lák pẹ̀lú àníyàn tọ́lák kò sáàyè láti tuntun fẹ́ padà mọ́ o torí ẹ̀ kò sígbà tá a lè ṣe kólọ̀ báyọ̀ obìnrin ọ̀ ń bẹ nípò pọ́nmọ́ra àbí ń bẹ nípò wípé ó ń ṣe nǹkan oṣù ẹni tí wọ́n bá ti wá ṣe kólọ̀ fún háìdù ẹyọ kan ní ọ̀sẹ̀ háìdù ẹyọ kan ní ọ̀sẹ̀ nǹkan oṣù kan tó bá ti ṣe ó ti parí tọ́ ó sì tọ́ wípé kí ọkọ kó fẹ́ obìnrin eléyìí tó bọ́ dànù lópin ìgbà tí ìyàwó bá tún gbà pé kó fẹ́ òun padà ṣùgbọ́n abá àti ṣe sọ wọ́n tún yìgì so wọ́n sì tún sọdá kẹsàn lẹ́yìn ìgbà tóbìnrin pa parí ìdá rẹ̀ kó tó parí ìdá wọn kò gbọ́dọ̀ fẹ́ padà gbogbo ńtọ́tọ́ kọjá sọdá kì iná lọ́tọ́ kọjá ńtọ́kùnrin lè gbà padà. ní ìgbà tóbìnrin tọ́ba lòun fẹ́ bọ́kọ dànù gbogbo ohun tó ṣe é ṣe kọjá sọ̀dáàpì iná lọ tọkọkùnrin ọgbà padà bí ká pé ẹgbẹ̀rún kan su ló kó fún tó fi ṣe ẹgbẹ̀rún kan padà kó kan lọ́rọ̀ àbùn rú ọba àti parun padà ló ó fún mi ní ẹgbẹ̀rún àpò láti máa lọ tóbìnrin sì mọ̀ pé ẹgbẹ̀rún márùn-ún péré ló fún un ní ìgbà tí ó fẹ́ òun ọlọ́run ràn obìnrin lọ́wọ́ ọ̀sán tó bá ti ṣẹgbẹ̀rún àpò fún un kọ́ ọ máa lọ nìyẹn nítorí pé nǹkan tí ìwọ ń fẹ́ ni kò fẹ́ rárá rẹ padà tó má béèrè ní tí wọ́n fún ọ lọ kò yẹ kó wọ́n lọ́dọ̀ rẹ̀ torí ẹni tí ń wó mìnira owó mìnira kì í wọ́n. bẹ́ẹ̀ ni aṣíwájú Uthman ibn Affan radiyallahu anhu ló ṣe ṣèdájọ́ wípé wọ́n lè gbà ju ntọ́kọ fúnyàwó lọ níbi tí wọ́n ti ń ṣe khulu bó tilẹ̀ jẹ́ pé ntọ́ dáa jù ó náà ní pé kọ́kọ́ ọmọ gbà ju tó fóbìnrin lọ ká má gbàgbé pé dáadáadáa tún ti ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó yìí kó tó wá di pé ìpínyà fẹ́ wáyé ọlọ́ni wala tansawul fadla bainakum ẹ má gbàgbé dáadáa dáadáa àjùlọ eléyìí tó ti ṣẹlẹ̀ láàrin yìí. alkholo ọjọ́ nǹkan kan tó ṣe pé ọlọ́run ọba ṣe lọ́nà fóbìnrin ọ̀nà àbáyọ fún un láti lọ nígbà tí ó bá wù láti fẹ́ ọkọ rẹ̀ máa pé yọ bọ̀ dànù. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba àṣà òdùnmọ́ ní ẹ̀sán lórí ọ̀rọ̀ láńdọ̀n ìjẹ́ gbìyànjú ká máa ń lò a fẹ́ béèrè ìpètò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá ń bì ọkọ mọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ sí mẹ́nubà nípa pé tọkọ àtìyàwó tí wọ́n bá fẹ́ para wọn tí wọ́n fẹ́ kọra wọn kóòtù kọ̀ọ̀kan ní sábà máa ń lọ tó bá jẹ́ pé irú ẹ̀ ti wá ṣẹlẹ̀ tóbi wọn àlọ́ lọ́kọ̀ mi bẹ́ẹ̀ ṣe wí gbogbo ọmọ tó bá bí sílé ọkọ mi tó lọ yẹn àyíbáwo ni wọ́n ti ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríà. lábẹ́ òfin Ọlọ́run tóbìnrin bá ti lè lọ kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ tó sì ṣẹlẹ̀ pé lílọ́tọ̀ lọ́hùn kò mú kó lábẹ́ jíjẹ́ ìyàwó ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo ọmọ tó bá bí síbòmí ọmọ ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni o lábẹ́ òfin lọ. ọlọ́ba kó sáré wa. ọkùnrin kejì kẹta ni wọ́n kó àṣedànù. ọlọ́ba kó sáré wa a rí pé tó púpọ̀ kù sọ́wọ́ àwọn tí wọ́n pera wọn ní olùmẹ̀sìn Islam pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá wa a rí pé agbọ́nrin yìí kò sábà fẹ́ nítumọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń darí àwọn èèyàn nínú ẹ̀sìn nínú ìjọ ìjọ táwọn èèyàn pera wọn tí wọ́n pera wọn sí a rí pa bẹ́ẹ̀ wọn náà làwọn èèyàn wà tí wọ́n tún gba kóòtù kọ̀ọ̀kan lọ nípa àwọn fẹ́ kọra àwọn sílẹ̀ níbo ni ẹ fẹ́ fọ̀rọ̀ lọ́ọ̀bà ìpamọ́ sí tíjọ́ gbèndé àlìkíámọ̀ tí òfin ní nira ẹ rí pé kọ́ lọ́ọ̀bà kó sànù wa gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wá lé ó ẹnìkọ̀ọ̀kan wa òfin ọlọ́run tó mọ́ tó làgàrà ní ṣàlàyé fún wa àfi káyà padà sí òfin ọlọ́run ìbẹ̀ láàfin ẹjá pàdé àwọn olùmọ̀ọ́dé dásìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ̀wájú ọ̀la lọ́wọ́ sàlámù alaykum.